hello mo kí wa mo kí wa gbogbo ibikíbi tẹ bá wà tẹ ń gbọ́ mi àbí tẹ ń wò mí orúkọ tèmi ò yípadà yèyé dára ọmọ ló wà bí one yèyé dára global òun ni mò ń jẹ́ ó ti ń ṣẹlẹ̀ ò tó bá ń gbọ́ ṣẹlẹ̀ happen happen ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ ní Lagos State báyìí báyìí báyìí báyìí ìwọ tó bá ń gbé ní Lasgidi bó o ní o báwo ni transport uh, situation lè ní àwọn commercial buses gbogbo wọn pátápátá náà ti dá ṣẹlẹ̀ wọn láwọn òṣìṣẹ́ mọ́ for good seven days strike seven days on strike làwọn commercial bus Lagos State wọ́n daṣẹ́ lẹ̀ po ó lẹ́wọ̀n yẹn fídíò yẹn nìyẹn àwọn èèyàn wà stranded wọn ò rí mọ́tò wọ̀ lọ síbi iṣẹ́ sí anything kí tiẹ̀ ló dé gan-an o tí wọ́n fi daṣẹ́ lẹ̀ nọ́bá kẹjọ nọ́bá rò nọ́bá kẹjọ nọ́bá rò wọ́n ní ó ti tó gé alùbátà kan kì í dárìn wọ́n ní owó tí àwọn ọmọ MC tí wọ́n ń gbà ní Lagos State wọ́n á já tíkẹ́ẹ̀tì láàárọ̀ wọ́n á já lọ́sàn-án wọ́n á já lálẹ́ wọ́n ní owó tí wọ́n fi ń já tíkẹ́ẹ̀tì lásán lórí everywhere ní Lagos State every bus stop pátápátá tó bá ti ń gbéyàn sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ló máa máa dáwó ló máa máa gbowó wọ́n máa máa gbowó yàtọ̀ fún pọ́tú já tíkẹ́ẹ̀tì wọ́n ṣàdá gbogbo wọn káàkiri gbogbo bus stop àwọn driver wọ́n ló ti sú àwọn o monkey dey work baboon dey shop àwọn òṣèrú yẹn mọ́ o ẹni bàbú tó bá fẹ́ jẹun kó bọ́ sí orí títì kó náà kó lọ ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ mọ funnest part of it wọ́n jẹ́ kó yé wa wípé gbogbo àwọn agbèrò wọ̀nyí gbogbo àwọn ọmọ MC àti MC fúnra lára ẹ̀ tí wọ́n ní bọ́sì wọ́n náà ní commercial buses tó pọ̀ gan ni o tí wọ́n ń fi ṣiṣẹ́ kò sí kankan náà tán náà já tíkẹ́ẹ̀tì wọ́n ń já Ti tiwọn níbi tá a information yẹn dé ẹ jẹ́ sáré ka kékeré fún yín bẹ̀ kẹ́gbọ́. Commercial bus drivers under the aegis of the Joint Drivers Welfare Association of Nigeria on Monday embarked on a seven-day strike in Lagos State over alleged extortion by members of the Lagos State Park and Garage Management Committee. Wọ́n ní àwọn commercial bus driver tí àpapọ̀ gbogbo wọn tọ́jọ wà nínú gúrùpù tó ń pè ní Joint Drivers Welfare Association of Nigeria JDWAN àwọn ni wọ́n sọ wípé wọ́n ti yan ìbẹ̀rẹ̀ iṣẹ́ lódì láti òní ìlọ fún ọjọ́ méje one week gbáko wọ́n nítorí owó tí ò tọ́ owó fagídígbà owó tí ò mọ́ owó nira tí àwọn Lagos State Park and Garage Management Committee tí wọ́n gbà lọ́wọ́ wọn wọ́n jẹ́ kán ṣiṣẹ́ ni wọ́n jẹ́ kán gbé kán mérè iṣẹ́ délé àti jẹ fẹ́ oníkálukú wọn tán ní bọ́ọ̀sì ó nira wọ́n ní ìgbà míì gan tẹ bá rí àwọn ọmọ MC ẹlòmíì tó bá ṣe pé òun ṣe fún àwọn kan lówó pé kinní kan wọn náà máa bẹ̀rẹ̀ ìjà tó máa máa jà tó máa máa jà burúkú burúkú wọn náà àwọn ọlọ́pàá tó bá dẹ̀ débẹ̀ wọn kì í dá sí wọn kì í arrest àwọn ọmọ MC àwọn dírẹ́fà yẹn náà tún máa fìyà jẹ enough is enough enough ayé lára wọn ló ti sú àwọn ibi tó wá tó lágbára sí ni wípé nígbà táwọn bus driver gbogbo wọn tó daṣẹ́ lẹ̀ báyìí táwọn èèyàn àwọn òṣìṣẹ́ tí wọ́n rí bọ́ọ̀sì wọ̀ lọ síbi iṣẹ́ lọ sí ọjà lọ sí gbogbo ẹ̀ ìjẹ́ kò yà wá lẹ́nu ṣe bó yẹ kí MC kókó kó provide another option ni àbí kẹ̀ jíde sanwóolu àwọn náà wọ́n ṣàti gbọ́ bọ́n bá tiẹ̀ wà wíẹ̀ before at least bó ṣe rí táwọn èèyàn wà stranded ó yẹ káwọn náà ti gbọ́ kí ló dé ṣé wọn ò rí nǹkan ṣe sí ni. <laughs> ìmọ̀tara ẹni nìkan ni ṣe mọ̀ wípé wọ́n ti rí Lagos State gẹ́gẹ́ bí ohun tó kóhun tó bá ti ṣe kò sẹ́nibọ̀dì tó gbọ́dọ̀ fọwọ́ pa ìdá wọn lójú ṣé àwọn náà ra bọ́ọ̀sì ọ̀fẹ́ fún wọn ṣé dádì wọn àwọn ló kàn wọn ló ra bọ́ọ̀sì sí ìdí gbogbo wọn ni ṣèbó ní kálukú wọn ni ẹlòmíì gbẹ̀san mẹ́ta nú wọn owó gbọ́mílé náà tẹ ẹlòmíì ìgbà tó lọ fi ra bọ́ọ̀sì tá a gbà tá a gbé fún ọkọ ẹ̀ ẹlòmíì ara á gbé wá dírẹ́fà tá a máa wàá àwọn ọmọ MC àti MC wọ́n jẹ́ kí wọ́n jèrè gbogbo òṣìṣẹ́ tó ń wa bọ́ọ̀sì ní Lagos State tí wọ́n fi ń jẹun wọ́n jẹ́ kí wọ́n jèrè kán rere fi jẹun o gbogbo iṣẹ́ tó ń ṣe wọ́n jẹ́ kán lórí kó nídìí lórí tíkẹ́ẹ̀tì owó tíkẹ́ẹ̀tì tó wá ń já láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lójúgbò ọjọ́ Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday Monday to twenty four seven ẹ bá wa bèrè kí ni nǹkan tí àríkọ́kọ́ wọn kí náà ti dá lára kí ni àrà tí wọ́n ti dá fún àwọn Lagosian nothing ìnira yìí náà ni ìnira yìí náà ni eh, well kò sí èsì bẹ́ẹ̀ ẹ jẹ́ tún ká oníkálukú ló ń sọ nǹkan tí ojú ẹ ti rí lọ́wọ́ àwọn ọmọ MC eléyìí nísìnyí ó ní eh, wẹ̀yìn mi ní orúkọ ẹ̀ ó ní do you know what's worst? the same people complaining about the scarcity of well and lack of buses are the same people who don't see anything wrong in thugs and agberos slash mc olúọmọ exulting money truly some people are addicted to suffering Shetty ribai. irú àwọn èèyàn tó ń sọ bíi pé the same people tí wọn ò rí bọ́ọ̀sì wọ̀ lọ bí iṣẹ́ tó rí bọ́ọ̀sì wọ̀ lọ sọ́jà lọ́tajà. Eh? tí wọ́n ń complain nípa pé kò sí epo hmm, àbí epo tí wọ́n àbí kò sí bọ́ọ̀sì gbogbo ẹ̀ wọn ò rí nǹkan tó bàjẹ́ nínú nǹkan tí MC ṣe ẹjọ́ ta ni ọ̀gá wọn bí kò bá ṣe MC àní ẹ̀gẹ̀gẹ̀ tẹ bá dẹ̀ máa wà àwọn tó ń ṣe kinní yẹn ọmọ Yorùbá ni Yorùbá ló ní kán fi ojú ọ̀nà sílẹ̀ kán wọnú igbó lọ torí wọ́n fẹ́ ṣe ọ̀tẹ̀ wọn èyí tí ò dẹ̀ yé wọn ni wípé aláàárù wọn tó ń jẹ búrẹ́dì àwòrí ẹ̀ ló ń tí ò mọ̀ yẹn ẹ ẹ̀ tí ìmọ̀ ìpara yín lẹ̀ ń ṣe ìjọ ìgbà tó bá máa jájọ yín lójú ẹ mọ̀ MC wọ́n ní ẹ sinmi tíkẹ́ẹ̀tì jíjá at least ṣe bẹ́ẹ̀ tí ẹ ń polongo fọwọ́ wọn lulẹ̀ kí lèrè gan tí àwọn Lagosian tó fẹ́ jẹ lára yín torí bẹ́ẹ̀ bá wọlé gangan náà sì ìyẹn tẹ́ bá rí election ṣe tẹ́ ẹ bá wọlé kò sí nǹkan tẹ́ fẹ́ dá lára náà ní Lagos State kò sí èyí tèmi kàn máa sọ fún yín bẹ́ẹ̀ ni wípé hmm tí àwọn eléyìí bá wọlé mọ́mì dádì ẹ ti gbé ẹ ti rugi oyin <laughs> ẹ mọ̀ pé ẹ tẹ̀ sí lẹ́nu ọ̀rọ̀ díẹ̀díẹ̀ ẹ ní ní ẹnu ọ̀rọ̀ mọ́ ah! wọ́n fẹ́ ẹ fẹ́ la ẹ fẹ́ la.